Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà ànábì Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi alladhi hababa ilayna imana wa zayyanahu fi qulubina wa karraha ilayna al-kufra wal-fusuqa wal-isyan wa ja'alana min ar-rashidin. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أما sọ̀rọ̀ ní àsìkò yìí lórí zakatul fitr eléyìí tí a ti mọ̀ tẹ́lẹ̀ pàtàkì rẹ̀ àti oore tó pọ̀ tó rọ̀ mọ́ bákan náà ni àwọn ẹ̀kọ́ tí yóò rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ wa ta'ala ó ṣe ní ìlànà ẹ̀sìn fún wa nígbàtí bá parí oṣù yọ Zakato eid kó tó di pé a lọ sí eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àkọ́kọ́ ni wípé fàyínà ha fàrídọ̀ tún fàrọ́dọ̀ ha rasulullah sallallahu alaihi wasallam alal muslimin òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala alaihi wasallam òun ló ṣe ní ọ̀ranyàn lé wa lórí a sì ti mọ̀ wípé ibi tá a ti mú ìdájọ́ ẹ̀sìn wa òun náà nínú kìtàbù ọlọ́run àti súnà tànábì sallallahu alaihi wasallam in tí òjíṣẹ́ ọlọ́run bá là kalẹ̀ fún wa ọlọ́run ti sọ di ẹ̀sìn fún wa ó ti di ṣẹ̀ríyà torí ẹ̀ nínú sóràtù ànìsá àyà 80 àyà ọgọ́rin yàkólè hakó tàbárọ́kà wàtàálà man yuti ìrọ̀súlà faqadi atọ́ allah wa man tawalla fama arsalnaka alaihim hafidha ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ti òjíṣẹ́ náà. ẹni tó bá tẹ̀lé tà nábì sallallahu alaihi wasallam. lótìtọ́ ó ti tẹ̀lé ti ọlọ́run. ọlọ́run ló sìn. ẹnikẹ́ni tí ó bá sì pẹ̀yìndà. ẹni tó bá ní tànábì ọ̀tọ̀ tó ń ọ̀tọ̀. àwa kò rán ọ pé kí o jẹ́ olùṣọ́lé wọn lórí. ó kù sáàrin wọn àtọlọ́run ọlọ́run láàrin olólùṣọ́lé wọn lórí torí pé ńgbà tẹ́nìkan bá yọ zakatul fitr àní máa tọ ojúlé kiri ibi tá a ti bára wa sọ̀rọ̀ ọlọ́run àyè bẹ́ẹ̀ nínú àwọn àyè wa àtúmọ̀ra létí ń bẹ̀ gbogbo ọ̀nà tó jẹ́ pé ìrántí ọlọ́run àbọ̀rọ̀ ọlọ́run ẹ̀sìn ọlọ́run fi dé tìgbọ́ àwọn èèyàn báwọn olùmọ̀ ti ṣe mọ́ gba gbogbo àwọn ọ̀nà yẹn nìyẹn kó lè mọ́ sí àwùjáre fẹ́ nìkan mọ́ nínú ẹ̀dá ọlọ́run ọba zakatul fitr ọ̀nlẹ̀ nínú ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala sallam tààsì sí mọ̀ pé ẹni tó bá ṣe léyìí ó sin ọlọ́run ọba nusratu nisa aya ọgọ́rùn-ún kan àti mẹ́ẹ̀ẹ́dógún ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره ẹnikẹ́ni tí ó bá lòdì sí òjíṣẹ́ náà. ó bá lòdì sí ànábì sallallahu alaihi wasallam. lẹ́yìn tí ìmọ̀nà ti hàn fún. tó sì jẹ́ pé ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ tí ó sì tẹ̀lé ọ̀nà tí ó yàtọ̀ sí ti àwọn onígbàgbọ́ òdodo. tó wá gún orí tó sorí kokun tó tún wá nǹkan míì ṣe. àwa yóò dojú rẹ̀ kọ ohun tí ó dojú kọ. kò ní rọrùn fún láti padà mọ́ yóò máa rúgbó ìbàjẹ́ lọ ni. àwa yóò sì mú wọ iná jahannam. nígbà yìí yóò wá jọ mọ́ iná jahannam. ó sì burú ní ìpadà sí. a padà burú nìyẹn wàyíyàn tó mi wàmọ́ àtàkùn rọ̀ṣùl ẹlẹ́yìn bẹnu sátìl hashir àyà keje gbogbo ń tà bá mú wá fún yín fàkùdóhù wà máa ní haakùn ánì fàntahù fàrídọ̀tù zakatul fitr ìjọ́nà yẹn zakatul fitr gbogbo ìran àwọn èèyàn ló jẹ́ ọ̀ranyàn lé lórí láti yọ zakatu yẹn àyàfi ẹni tí ó bá jẹ́ wípé òun gangan la fẹ́ yọ fún tó jáláìní àgbàlagbà ọmọdé ọkùnrin obìnrin ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ mùsùlùmí òǹdè tó dé nìyẹn yóò yọ zakatul fitr àyàfi tó wà ń bẹ̀ ni wípé tó bá jẹ́ nú ẹni tí ó gba zakatul fitr ló wà tí ò sí nínú ẹni tó kápá àti ṣètọrẹ àánú yẹn gangan fún ara rẹ̀ nínú àdéhìsì abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọ́n ní فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان النبي صلى الله تعالى وسلم أسي زكاة الفطر أسي نيانا ينين رمضان torí zakatu ìfitiri tá ń sọ yìí zakatu inú ramadan ni ó yàtọ̀ sí zakatu ti islam tó jẹ́ orígun kan nínú ẹ̀sìn islam zakatu ìfitiri yóò wá jẹ́ sọ́án mintamuri àwọn oúnjẹ tó wà ní agbègbè wọn ní ọ̀dọ̀ nílẹ̀ lárúbáwá ò ní wọ́n kà yẹn èyí tó jẹ́ pé oúnjẹ tó wà lọ́dọ̀ wa òun náà ní ó máa rọ́pò ẹ̀ àwòsọ àmì ṣàír alẹ́lẹ̀ abdi wàlẹ̀ hórí yóò jọ́ràn yẹn lórí ẹrú àtọmọlúàbí wàldákẹ̀rì wàlúńsá yóò jọ́ràn lórí ọkùnrin àtobìnrin wàsọ̀gẹ́rọ̀ alkẹ̀bẹ́rì mínàlì mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ọmọdé àtàgbà tó jẹ́ ẹlẹ́sìn islam ah, kò jọ́ràn yàn lórí oyún torí pé kò tí ìwá sáyé àyàfi tí ó bá wu ẹni tí oyún tó ń tó tí ń retí ọmọ náà tó bá wù láti yọ ìfitiri yẹn lókù bákan ẹni tó yọ zakato ìfitiri tó jẹ́ wípé òun ló yọ fún ara tó yọ fún ìyàwó ọmọ àti gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ yóò yọ fún ara ẹ̀ ẹnìkan ni a fẹ́ kó yọ zakatul fitiri fún ara ẹ̀ ní gbogbo àwọn tá a kà sílẹ̀ yìí bákan náà gbogbo ẹni tí bá ń bẹ ní abẹ́ ẹni nínú ìyàwó ọmọ àwọn tó jẹ́ pé àwa là ń gbọ́ bùkátà wọn àbí tó jẹ́ pé àwa ni bùkátà wọn wà lọ́rùn wa ìdáàlámi ẹ̀sẹ̀tí òun ìkọ̀rọ̀ ọjà ní àǹfóṣìhìn tí wọn ò sì lágbára fúnra ara wọn èyí tó dáa jù pé ẹni tó bá lágbára fún rẹ̀ òun ni kó yọ kó má retí pé yọ fóun òun ló dáa jù tí ò bá sí agbára yẹn ẹni tí ń tó wọn nípa jíjẹ mímu tí ń gbọ́ bùkátà wọn òun ni yọ eléyìí nínú hikima òye àtẹ̀kọ́ tó rọ̀ mọ́ òun ni pé ká dáadáa sáwọn aláìní ká kó wọn níjànú kúrò níbi ká tọrọ kí gbọmọgbọmọ wọn pọ̀ níbi pà ń tọrọ sí eid lásìkò tá ń ọdún ọdún Fitr lè ṣáàríkù làgìníyà àti farahihim káwọn náà lè yọ kọ́ mọ́ jẹ́ pé ọdúgbà bá tọrọ kí wọ́n tó jẹ ilé wà nínú nǹkan tó fojú hàn níbi zakatul fitr bákan náà ti kólìkì àti ìfòró ẹni síbi bi ẹni lọ́wọ́ ká sì níwà àpọ́nlé tí a ń gba ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ lásìkò yẹn yóò tún jẹ́ yóò tún jẹ́ sábàbí nígbàtí Ramadan bá lọ nígbàtí a bá ti receive training tààrí wípé iṣẹ́ olóore ni àyẹ́lè mọ̀ tẹ̀síwájú nígbàtí Ramadan bá lọ tán nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ tàtẹ̀hẹ́rù sọ im imma yahsulu fi siyamihi min naqsin wa lagwin dáìm nígbà tá à ń ṣe ìbáàdà síyáàmù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe ó lè wáyé àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tí ò bà síyáàmù jẹ́ àwọn zakatul fitri tá a bá yọ ọlọ́run tún lò ní sábàbí láti ṣàtúnṣe ibi tí a kò sí nínú ìbáàdà yẹn bákan náà wà fi ha ìzàhárò ṣukuri ní àìmọ̀tìlá bí ìtìmáàmì síyáàmì ṣẹ́ ramadan wà kíyáàmì wà fíìlì mọ̀tàyásọ̀rọ̀ mínú àmàlì sọ́ọ̀lì àti ìfi ọpẹ́ fún ọlọ́run ní ẹnu àti pẹ̀lú ń tọ́lọ́run fún wa ní ìkápá alágbára ní àrísíkù yóò tún máa hàn látara yíò máa yọ zakatul fitr awa nínú àdísì ibn abbas radiyallahu ta'ala anhuma farada rasulullah sallallahu alaihi wasallam zakatul fitr wípé òjúsí ọlọ́run bá ọjọ́ zakatul fitr ní ọ̀ràn àyàn ó ṣe ní ṣẹ̀ríyà fún wa tó rọ̀tán lè sọ im kó máa jẹ́ àfọ̀mọ́ kùdìẹ̀kùdìẹ̀ ẹni tí ó ṣe síyàm mínà lágúí wàrọ́f níbi ọ̀rọ̀ tó sọ tí ò yẹ kó sọrú ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ò yẹ kó ṣerú ẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ wà tó mọ̀tálì mọ̀sàkìn ó sì ṣe lọ́ràn yàn láti lè máa jẹ oúnjẹ táàmà fi bọ́ àwọn aláìní faman adá kọ́bùlà sọ́lá ẹni tó bá fún aláìní ní zakatu yẹn ká tó lọ sí sọ́lá tó lè rídìí fàyíyà zakatun makbola zakatul fitiri gangan òun ló yọ ọmọ adáhà bá dà sọ́lá ẹni yóò tó bá jẹ́ pé lẹ́yìn sọ́láàtì ló tó gbé fún aláìní fàhíyà sọ́dàkọ́ tún mìnà sọ́dàkọ́t kò ní ládá zakatul fitr ṣùgbọ́n yóò ní ládá kó sì sàárà nínú jinsul wajib fitra àwọn oúnjẹ táwà fún àwọn èèyàn tó jẹ́ aláìní yóò jẹ́ tọ́ àmìlẹ̀ àdàmì yìí oúnjẹ tí èèyàn ń jẹ oúnjẹ tí àwọn èèyàn ń jẹ kìí ṣe oúnjẹ kìí ṣe oúnjẹ àwọn nǹkan ọ̀sìn wa o oúnjẹ táwọn èèyàn ń jẹ tó jẹ́ pé tó bá tẹ̀ jẹ́ pé nǹkan ọ̀sìn wa máa ń jẹrú ẹ̀ tó sì jẹ́ pé lápèjúwe nísìn ẹni tó fẹ́ yọ ọkà bàbà àbí àgbàdo àwọn oúnjẹ èèyàn nìyẹn ṣùgbọ́n kó wá lọ yọ oúnjẹ tó jẹ́ pé kó wá lóun fẹ́ yọ corn tí wọ́n fi ń bọ́ adìẹ broiler eléyìn kó wá sọ pé oúnjẹ náà ni obòrò jù àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ farada Rasulullah sallallahu ta'ala sallam zakat al-fitr min Ramadan sa'an min tamarin aw sa'an min sha'ir hadith ta kà yẹn ta ti kà lọ́lẹ̀ kan ó jẹ́ ká mọ̀ pé oúnjẹ táwọn èèyàn tí wọ́n máa jẹ ni bákan náà a rí ẹ̀rí látọ̀dọ̀ àwọn sàhábà ẹ̀rí lè jẹ́ ti Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọ́n ní kunna nukhriju yawm al-fitr a máa ń yọ zakatul fitr ní ọjọ́ ìtúnu gangan lásìkò ànábì sallallahu ta'ala sallam sọ́ọ̀hún tàwí yóò jẹ́ múdù mẹ́rin múdù mẹ́rin àti bá sábà a sì ti gbọ́yé látẹ̀yìnwá náà amin wàkánà tọ̀ ámùnà ṣàríru wà zẹ̀bíbi wọlé aktu wà tamuru àwọn jẹ táwọn máa jẹ òní yẹn pé àpèjú oúnjẹ táwọn ọ̀rọ̀ tí wọ́n yóò sàkátù sí tèrè kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé nígbà mi ò rí oúnjẹ mo wá fẹ́ nìkan lásọ àbí mo fún ní àbí mo fún ní àwo mo fún lábọ́ pé kásá ti tọrẹ àánú rárá oúnjẹ gangan òun ni a fi ṣe yìí nítorí pé òjíṣẹ́ ọlọ́run bá ó se lẹ́sìn látara oúnjẹ a sì gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ wa ma atakum rasulu fakhudhu wa ma fantahu bákan náà kò tọ́ ká mú owó oúnjẹ yẹn ká fi yọ zakatul kò tọ́ kò tọ́ kò rinlẹ̀ torí pé owó wà níjọ́ náà gbogbo àwọn ìyapa ẹnu tó wá lórí pé ka fi owó yọ ó fúyẹ́ gan ó fúyẹ́ púpọ̀ káwọn ọ̀rọ̀ míì wá kẹsẹ̀ pé ọ̀rọ̀ wà lórí yẹn ṣùgbọ́n fúyẹ́ ara tó gbé fúyẹ́ náà ni pé oúnjẹ wà nígbà tá nàbí sallallahu ta'ala sálà owó wà lọ́wọ́ àwọn èèyàn oúnjẹ sì wà ṣùgbọ́n ààrẹ nìkan tó jẹ́ pé nǹkan míì ló fi ṣe ìbádà yẹn ju oúnjẹ gangan lọ torí pé fífi owó yọ lẹ́nà dhalika khilafun aw khilafu ma amara nigbata ti rí pé tó bá yẹ pé kò sówó oúnjẹ náà lọ́hùn tí wọ́n lè fi yọ zakato àbí kò sí owó ni kọ́kọ́ oúnjẹ nìkan ló wà lọ́dọ̀ wọn àbá sọ pé kò sówó ń gbà ṣùgbọ́n kò sígbà tá à ń lọ ayé kò sígbà tá gba ọ̀nà míì yàtọ̀ sí ká fi oúnjẹ ká fi yanjú ẹ̀ yóò máa jẹ́ ìyapa ntánàbí pàwálàṣẹ sallallahu ta'ala ó wà nínú àdéhìsì tá a kà yí ó ní ẹni òwú tó bá ṣe nǹkan kan tó ṣiṣẹ́ kan lẹ́yìnsá àlẹ́ àmọ́rúnà kí è ṣe ìtọ́sọ́nà àbí tọ́ka wa tí ó sì ìtọ́sọ́nà àbí tọ́ka wa lórí ẹ̀ á dàlú olútọ̀hún láyà padà bákan nàbí sallallahu ta'ala sunnati ẹgbá súnà mi mú ṣinṣin wà súnà tí kòlàfà ar-rashidin al-mahdiyyin min ba'di àti fi owó yọ àti pé zakatul fitr ìbáàdà kan ni nínú nǹkan kan pàtó tí wọ́n fẹ́ ká fi ṣe ìbáàdà yẹn so kò wá lẹ́tọ̀ kó wá jẹ́ pé àwa yí nǹkan ìbáàdà yẹn padà káwa sọ nìkan míì àsìkò táyọ zakatul fitr waqtu wujubi al-fitra huwa ghurubi shamsi laylatal eid a lè bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá ti rí pé ọdún kọ̀la nígbà tí oòrùn bá ti wọ̀ tóòrùn bá ti wọ̀ alẹ́tọ́ àti yọ zakatul fitr ṣùgbọ́n èyí tó dáájú tó fi ń dáájú púpọ̀ òní kó jẹ́ yọmọl fitr ọjọ́ tá à ń lọ sí ìdí gangan tá a bá ti prepare ẹ̀ kalẹ̀ àsìkò tóòrùn ti wọ̀ yìí lè annahu lè wákùtù lẹ́di yakónù bíhì fitru ní Ramadan níta fi sọ pé a lè yọ ńgbà náà ni pé ńgbà tá à ń ṣe síyáàmù gangan ní àsìkò yìí gangan là ń sínú so kò sí nǹkan tí ó burú ń bẹ̀ kí a yọ zakatul fitr torí ẹ̀ ni wọ́n fi fi zakatu yìí ti síbi fitr ìyẹn pé zakatu ìtúnu tòtàbáyé lásìkò túnu nígbàtí ọdún kọ̀lá kò sáburú ń bẹ̀ lẹ́yìn wá gbà náà àti mẹ́nu wípé àárọ̀ ọjọ́ ọdún ló fi ń dáa jù àsìkò tó tún wá tọ́ fàwọ́ àkọ́bílà al-Eid biyawm a lè yọ kó tó di pé a sọdún lọ́jọ́ kan bí ọjọ́ kan àbọ́jọ́ méjì ó wá láti ọ̀dọ̀ Nafi qala kana ibn Umar yóò ti ani sọ̀gírò al-kabir ọbùn Umar a kò tọ́ kó jẹ́ pé ńgbà tá a bá ṣe ìdì tán látò yọ zakato ìfẹ́tì látò gbé fún aláìní tá fẹ́ gbé fún eléyìí mọ̀ jẹ́ pé èèyàn ti yapa súnà tànàbí sallallahu ta'ala sallam bákan náà ẹni tó bá ti yọ zakato ìfẹ́tì rí kó tó di pàṣẹ sọ́lá òun láàkà sí pé kò kàn ní súnà tó yọ zakato ìfẹ́tì ni ibo láti fún àwọn èèyàn ní zakatul fitr fatudfa'u ila fuqara al-makan alladhi huwa fi waqt al-ikhraj àsìkò táyàn zakatul fitr ibẹ̀ tá a bá wà tá a ti yọ bóyá ìlú wa bóyá ìlú ẹnìkan bóyá ní àjò kan ibi tá a wà tá a ti fẹ́ yọ zakatul fitr ibẹ̀ láti fún àwọn aláìní òun ló fi ń dáa jù àwọn apá kan ẹ̀kọ́ tó rọ̀ mọ́ idul fitr a ní àsìkò yìí àkọ́kọ́ ni àtàkbírù inda ikmali al-idda min ghurubi shamsi laylat al-eid ila salatu al-eid tí òòrùn bá ti wọ̀ tí wọ́n ti kéde kí wọ́n rúsù ta mọ̀ pé ọ̀la lọ́dún á bẹ̀rẹ̀ sí ṣe àtàkbírù torí pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó takbir kámọ̀ sí takbir الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد eléyìí ni àwòrán kan nínú àwọn bí a ṣe máa ṣe tẹ̀kìbìrù yẹn afẹ́ká mọ́ gbóhùn sókè ìtàbá ṣe tẹ̀kìbìrù yìí sánù járù àrìjáàlì bí ìfìlì masajid àwọn pàápàá jùlọ àwa ọkùnrin ní mọ́sálásí wa àti láwọn ọjà wa àti nílé wa a rí pé kò tí bọ́ sọ́jọ́ ọdún ṣùgbọ́n a ti rí pé ọdún ti Ramadan ti parí a ti bẹ̀rẹ̀ sí máa ṣe takbir eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn súnà tí ń tẹ̀rì tọmọ èèyàn ò kàkún nǹkan rárá kódà lọ́jọ́ ọdún gan àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kàkún eh, ẹni tó bá tún kàkún níwọ̀nba bóyá òun ṣe takbiru yẹn sínú ọkàn rẹ̀ a sì fẹ́ ká máa gbóhùn sókè ká máa wí ni ìlànà bìtàdémìlá ìwà ìzọ̀hárá bìtàdémìlá wà ìdọ̀hárà ní ìbàdá ti wà ṣekùrì a kí gbogbo ayé mọ̀ ikú à ń fi ọpẹ́ a sì fi ń sin ọlọ́run ọba subhanahu wa pẹ̀lú náà àwọn obìnrin wọn ní mọ́ gbọ́n ní tiwọn wọn kó mọ́ jáde sí ti ara wọn nígbà táwọn náà ń ti tẹ̀kìbírù yẹn láì tààfin dúpẹ́ fọ́lọ́run tààfin àtẹ̀kbèrú tààfin rọ kiri ká gbogbo agbègbè yóò mọ̀ jẹ́ pé ayọ̀ òní ilé ìjásí fún gbogbo àwa ẹlẹ́sìn Islam àti ìdùnnú àti ṣàfihàn ṣàríyàrá ní ṣàáyẹ̀rì dín orípa kan tó jẹ́ ẹ̀sìn tó ṣe pàtàkì nínú àlámọ̀rí ẹ̀sìn sọlátùlẹ̀ ìdì gangan ní ọjọ́ ọdún ọ̀yà mi ń tàmà mi díkìrìlá eléyìí ló wá ga jù nínú ọ̀nà tá ń gbà rántí ọlọ́run lọ́jọ́ náà ọ̀kọ̀dẹ̀ amara rasulullah sallallahu ta'ala alaihi wasallam biha afẹ́ká múra láti lọ sí salatul eid ọkùnrin àtobìnrin ma annal buyut khairu lin nisaa fi ada hadhihi salah tó ti pé ilé ni àfẹ́ kí apá wọn láṣẹ ìkájọ jáde lọ sí sọ̀látù lẹ́rìd wàhádà dalil mẹ́lá tàkìdì ha eléyìí náà jẹ́ pé ọkàn pa púpọ̀ jù súnà ta kan pamọ́ ni ó mọ̀ àti ìyà ọdí aláwọ̀ tààlà ha àmọ́ra na rasulullah sallallahu ta'ala sallam an nukhrija hunna fil fitr wal adhi wal adha anabi sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ pé kí àwọn obìnrin jáde àwá àtìkù kódà tó fi dórí àwọn àti ti dàgbà àtàwọn tí wọ́n ń ṣe haid àtàwọn tó jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ ìran obìnrin tó jẹ́ mùsùlùmí famal hoyadu àwọn tí wọ́n ń ṣe haidu tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn náà ó lọ sí eid ṣùgbọ́n wọ́n ta kété sí ibi tá a ti ń ṣe sọ́lá wọ́n rí gbogbo ayọ̀ yìí àjọ àjọ dúpẹ́ fọ́lọ́run

eléyìí ni aṣọ tí a ti mẹ́nubà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti kọjá tí wọ́n wọ̀lé aṣọ gangan tí wọ́n fi ṣe ọ̀ṣọ́ bákan náà afẹ́ká jẹ oúnjẹ kó tó di pé a lọ kàrùsì súnà wáyé pé támọ́rù dábínú lábá rí jẹ ni abákanlẹ̀ tí ẹ fẹ́ jẹun kò sáburú ń bẹ̀ nítorí pé ẹ̀rídòlù fítìrì ni àfẹ́ kí tún atúnkónu dúró lọ síbẹ̀ torípé ànàbí sallallahu ta'ala sallam كان لا yagudu يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن yakuluhunna witra alim sallallahu ta'ala sallam kì ma lọ sin idi lọ́jọ́ idil fitr àfi kó jẹ́ pé yó ti jẹ àwọn dábìdù kan isi ma jẹ ní nǹkan bí òǹkà tí ó ṣe pín torí òjíṣẹ́ Ọlọ́run fẹ́ràn wuti púpọ̀ yó jẹ mẹ́ta tàbí márùn irú àwọn ka bẹ́ẹ̀ ni yó jẹ ní ọjọ́ idil fitr atajamulu ولبس أحسن الثياب للرجال لما في صحيح البخاري عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال وجد عمر بن الخطاب حلة من استبرق حديث يلو به أفكا سيوسو فون عيد ká sí ọ̀sọ́ fún ọdún eid ká wọ aṣọ tó dáa ká lo nǹkan lóòrùn tàbájọ́kùnrin ọ̀sọ́ yẹn pawápọ̀ nǹkan lóòrùn nìkan ló

àníbi sọ̀lọ́lọ́wọ́ tàbí wọn ni ìnáma hábìhì libasu man la khalaqala aṣọ tó mú wáyì aṣọ ẹni tí ò ní gba nǹkan mí lálùkẹ́ àmọ́ ni o ẹni aṣọ harir kò tọ́ fọ́kùnrin mùsùlùmí láyé láti lò ìnáma kọ́lá dáàlì kàlẹ́kọ́ ní harir ọ̀rọ̀ tó jọ ní tó fà tó fi sọ bẹ́ẹ̀ ni kó pẹ̀lú ọ̀ṣọ́ aṣọ wọn wọ́n sọ̀sọ̀ wọn wọ́n múra wà láàmùtàtọ̀ yìbà wọn ò ní lò kan lóòrùn wọn ò sì ní lọ lẹ́ni tí ó lọ ní hòhò torí ìhòhò ni wọ́n ka ẹni tí ó wọ jàlìbáàbò ẹ̀ sí ìhò nígbà tó jẹ́ pé ti fi ọ̀ṣọ́ rẹ̀ hàn yẹn bí ìgbà tẹ́yẹn wà ní hòhò ni lè ánìhà máa mú rọ máa mú rọ bí tasatur a fẹ́ kí ó bo aṣọ tó wọ̀ yẹn aṣọ tó dá tọ́pọ̀lọpọ̀ míì máa fẹ́ fi ṣèyẹn gan pé mo ra aṣọ ọdún mo wọ́n dúró aṣọ báyìí akọ̀ fún láti wọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ láì gbéjà ìbábùlé akọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ a sì kọ̀ fún láti lo nǹkan olóòrùn kó mọ̀ jẹ́ pàmò láìkọ́ mọ̀ ṣépèlé níbi àlọ rẹ̀ àtàbọ̀ rẹ̀ eléyìí ni apá kan àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ zakatul fitr àti ọdún eidul fitr kí a gbìyànjú kí a fi eléyìí ṣe ìbádà torí pé tí a bá wo àsìkò tá a wà yìí bí wọn bí ò bá ti sàkátù lè fi tèrè alhamdulillah àwọn ẹni ọlọ́run àwọn olùrántí ọlọ́run olùfọkànsìn wọ́n ń ṣe dáadáa púpọ̀ lásìkò yìí kọlọ́jẹ́ kí wọ́n lè tẹ̀síwájú orú ẹ̀ àsìkò tó jẹ́ wípé ẹni tó ní ó ti da láìní táwọn aláìní sì kúnlẹ̀ rẹpẹtẹ tẹ́lẹ̀ lásìkò ìdààmú ìdààmúdàbò àìsàn tí ń bẹ níta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sàánú kódà gan-an mo ń sọ láwọn àyè kan pé ó bá tẹ̀ pé àwọn kan máa ń parọ́ pé àdánwò dé àsìkò yìí gan-an ó yẹ ká gbàgbé àárín yẹn pé ńgbà tí ńgbà tí dé ẹlòmíì gan lè tó yẹ pé ó ń tó yẹ kó ṣètọrẹ àánú tẹ́lẹ̀ tóun náà tún ti wá bọ́ sẹ́ni tó yẹ ká ṣètọrẹ fún lẹ́nu so lásìkò yìí ká tún gbọ́nwọ́ sí zakatul fitiri tá a bá yọ zakatul fitiri tá a bá tún lè jẹ́ ó lékún kò bá dáa púpọ̀ ẹ̀rí pé kó tó di pé zakatul fitiri dé bóyá ọlọ́dọ̀ kan ni bóyá nìkan tọ́lọ́ ń bókun ládùúgbò ní kálukú ń ha oúnjẹ Ramadan wà mẹ́tẹ́lẹ̀ ó ṣàǹfààní púpọ̀ fáwọn èèyàn irú tírẹ́nì yìí káwájú ó tẹ̀síwájú nígbàtí Ramadan bá lọ tán kí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sàmọ́ kọ́mọ́ fi dùwà níládà rẹ̀ kó já jẹ́rẹ̀ láyà ti alkiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank account name muslim community and najat. والسلام عليكم ورحمة الله وبركاته